Tajudeen Bakare, an Ogboni leader who was arrested by police during the Yoruba Nation event on Saturday, claims he was not a participant in the rally. On Sunday, Akeem Odumosun, the Lagos State Commissioner of Police, displayed 49 suspects including Bakare and his Ogboni associates who reportedly participated in the rally. Bakare, however, told Punch Metro that he was coming from church when the police approached him and his companions, arresting them as Yoruba Nation agitators. Gbogbo ohun tá à ń béèrè fún yìí, a ti béèrè fún fáìmọye ọdún, a ti béèrè fún. Ṣùgbọ́n tó bá ń fi ẹ̀tọ́ èèyàn tó bá fi ń nù èèyàn, ẹ̀tọ́ ẹ̀ ni kò béèrè pé báyìí. Tí wọ́n bá pa mí láàárọ̀ ọ̀la nítorí Yorùbá Nation, I have contributed my part. I have no fear mo kí ọ̀nà ẹ̀ mo kí olóyè Sunday Igboho mo kí bàbá wa Gani Adams wọ́n ṣiṣẹ́ takun takun takun takun tá bá sọ pé àwa Yorùbá àdánwò ta níre aláfẹsẹ rálì kò sẹ́ni tó fẹ́ kú fórílẹ̀-èdè wa ṣùgbọ́n kì í ṣe pé a fẹ́ kú ẹ̀tọ́ wa là ń béèrè fún tíjọba bá làwọn ṣetán láti fún wa lẹ́tọ̀ọ́ wa àwa náà ò ṣetán láti cause trouble ẹ ṣeun tí wọ́n bá ń sọ pé ètò ààbò ètò ààbò ètò ààbò ṣé wọ́n fún àwa tá a jọmọ ìlú lábò àwa náà ní citizen tí wọ́n yẹ kán fún ní ààbò wọn padà fún aláàbò náà ló jẹ́ ká sọ̀rọ̀ yìí tó bá wọn sọ̀rọ̀ ètò ààbò àwọn ọ̀nà fúnlẹ̀ tó ààbò ṣé fúlàní náà fẹ́ fúnlẹ̀ tó ààbò ni. they cannot ìpín mẹ́ta ni wá tí wọ́n dá wa mọ̀ yíbò yorùbá haúsá ẹ̀tọ́ wọn ni kán fún wa ní tó bá máa fún wa àdúrà wa gbà inú wa dùn ara wa yá o ara wa ò ní yáyà òdì ẹ gbogbo ń ta bá ṣe àṣegbè ni ikú kì í pẹta lójú ràn kò síkú tó máa pàgbà tá ní bá polo ẹ̀ ń bẹ́ẹ̀ àwọn kan bá lè fi tí Abíọ́lá bá lè fi ẹ̀jẹ̀ ẹ̀ lẹ̀ tó fi ẹ̀jẹ̀ ẹ̀ lẹ̀ tó fi ẹ̀jẹ̀ ẹ̀ lẹ̀ tó kú fún wa fẹ̀jẹ̀ ẹ̀ lẹ̀ ó kú fún wa kí ló dé táwa náà ò lè kú fún Nàìjíríà àmọ́ èmi kò yé òkú ikú kúkú kan wà máa kọ́ tàlú hù wà máa sọ làbù hù walakin ṣubiya àlẹ́ yìí ó máa rú wọn lójú ni a máa gba Yorùbá nation now bó ṣe jẹ́ nìyẹn.